إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد adáwọ̀pẹ́ fún ọlọ́mọba allah atọrọ asalatu fún anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam atuma tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ látinú alkur'an alkarim látinú suratul anbiya aya 106 أعوذ بالله من الشيطان الرجيم في هذا لبلاغا لقوم عابدين وما أرسلناك إلا رحمة للعالمين قل إنما يوحى إلي أنما إلهكم إله واحد فهل أنتم مسلمون اللهم سبحانه وتعالى إن في هذا dájúdájú ó ń bẹ nínú eléyìí tí a sọ fún yìí labalagan li qawmin abidin àlàyé fún àwọn tí wọ́n jẹ́ olùjọ́sìn ọlọ́wọ́n ọba ọlọ́mọba subhanahu wa ta'ala ó jí ká mọ̀ pé al-Qur'an al-Karim bákan náà suratul anbiya súra tí ó ṣàlàyé nípa àlámàrí ẹ̀sìn ni tó ṣàlàyé nípa àwọn ànábì ọlọ́wọ́n ni ìyà tí àwọn èèyàn wọn kọ sí wọn bó ni àwọn èèyàn wọn ṣe gba iṣẹ́ tí wọ́n mú wá ọlọ́mọba subhanahu wa ta'ala ó ní dájúdájú ó ń bẹ nínú al-Qur'an al-Karim bákan náà nínú súra yìí àlàyé fún àwọn tí wọ́n bá fẹ́ sin lọ́hùn tó túmọ̀ sí pé ẹ̀yin ò lè jẹ́ olùjọ́sìn fún ọlọ́run bẹ́ẹ̀ ni kò lè jẹ́ olùgbàgbọ́ òdodo àfi kó ṣe wípé kó tẹ̀lé tó ń bẹ nínú al-Qur'an tó bá ṣe wípé òfin ní ọlọ́run ọba fún wa nínú alukọ̀rọ̀hánù kẹrin ìjẹ́ olùjọ́sìn òun náà ni kí á tẹ̀lé òfin náà tó bá dẹ̀ ṣe wípé nǹkan tí ọlọ́run ọba sọ fún wa ìtàn ni ìjẹ́ olùjọ́sìn fún ọlọ́run ọba náà ni ká nígbàgbọ́ nínú ìtàn tí ó sọ fún wa ọlọ́run ọba subhanahu wa sọ pé wa tammet kelmatu rabbika sitqan wa adla ọlọ́run ní ọ̀rọ̀ wọn ọlọ́run ọba nǹkan tó pé pérépéré ni sitcom tó bá ṣe wípé information ló ń fún wa information yẹn òun lòdodo wàhálàn tó bá dẹ̀ jẹ́ pé òfin ló ń fún wa òfin yẹn náà ní déédéé ẹni tó péré ẹ̀ lólùjọ́sìn fún ọlọ́run ọba kò gbọ́dọ̀ gbé àwọn òfin alukọ̀rọ̀hánì kalẹ̀ tó bá ṣe ó túmọ̀ sí wípé kò ṣe ìjọsìn fún ọlọ́run ọba nù ẹni tó gbé òfin tí ọlọ́run ọba tó sọ sínú alukoran kẹrin tó gbé jù sílẹ̀ tí ó lò ó dẹ̀ ní ohun olùjọ́sìn ọlọ́run ọba lòun àbí mùsùlùmí lòun orí èèyàn bẹ́ẹ̀ ń tan rẹ̀ ni torí pé kí ni nǹkan tá ń pè ní ìbáàdà ìbáàdà òun náà ni ìmtìsáàlù àwa mìírìlá wàṣìnà àbùnàwà èyí òun náà ni kí a mú àṣẹ ọlọ́run ọba ṣẹ ká dẹ̀ jìnà sí àwọn nǹkan tó kọ fún wa ìtàn pè ní ìbáàdà ni ntí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tó bá sọ fún wa ká gbà á gbọ́ bẹ́ẹ̀ tó bá ṣe pé nǹkan tó yẹ ká mú ṣe àbí ká mú ṣe pẹ̀lú àwọn oríkèéríkèé ara wa ni ká mú ṣe àwọn nǹkan tó bá dẹ́kọ̀ fún wa ká jìnà sí àwọn nǹkan tí ó bá tako ọ̀rọ̀ ọlọ́run ọba ká má ní gbàgbọ́ nú ẹ̀ eléyìí ni tí wọ́n ń pè ní ìbáàdà ọlọ́run ọba subhanahu wa ta'ala ó dẹ̀ ní wàmà khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́ni àti àlùjẹ̀nú àti èèyàn mi ìdákiní kejì wọn fún kankan bí ó bá ń ṣe fún ìbáadé mi ọlọ́run ọba ọlọ́run ọba wọn sọ fún wọn wípé inna dájúdájú ó ń bẹ nínú alkùránì labalagan àlàyé lè káwọn mi nà fún àwọn tó ṣe wípé wọ́n bá fẹ́ sin lọ́hùn àbí fún àwọn tí wọ́n bá ń sin lọ́hùn so yín ò lè jẹ́ abid olùjọ́sìn fún ọlọ́run ọba àfi kó sin lọ́hùn ọba ní ọ̀nà tí ọlọ́run ọba pàṣẹ gbogbo ẹni tó bá ń sin lọ́wọ́ ọba ní ìlànà tó yàtọ̀ sí tó pàṣẹ ní alukoran kẹrin irú èèyàn bí ó sin lọ́wọ́ ọba ó ń sin ìfẹ́ inú rẹ̀ ni ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ni wọ́n máa arsalnaka ilẹ̀ rahmatan lil alamin ire muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ní ààrẹ sí gbogbo ayé gẹ́gẹ́ bí ìkẹ́ni ààrẹ sí gbogbo ayé gẹ́gẹ́ bí ìkẹ́ ó túmọ̀ sí pé ẹni tó bá tẹ̀lé ìlànà anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam irú èèyàn bẹ́ẹ̀ ó rí kẹ́ torí pé anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́lẹ́ ọlọ́run ọba ṣe fún ayé nǹkan tó ṣe wípé tó bá ń sọ fún wọn tó bá ń tẹ̀lé òun èrè ìyọnu ọlọ́run ọba wọ́n dẹ̀ fi rí aljanna ọlọ́wọ́n ọba ìkẹ́ nìyẹn in tó ṣe pé tá bá ń tẹ̀lé ayé wọn yóò dẹrùn bákan náà ọ̀rọ̀ wọn yóò lójútùú ìfọkànbalẹ̀ ó máa bẹ lórí ilẹ̀ ayé tá bá ń tẹ̀lé àṣẹ rẹ̀ ó túmọ̀ sí pé ìkẹ́ ló jẹ́ wa láyé ń bí bákan náà ìkẹ́ ni ó jẹ́ fún wa níjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama gbogbo ẹni tó bá fi tẹ̀lé irú èèyàn bẹ́ẹ̀ ó di ẹni ìkẹ́ ṣùgbọ́n ẹni tó bá gúnlé níbi ìlànà anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam àbí kò tiẹ̀ nígbàgbọ́ nú rẹ̀ ìwé èèyàn bẹ́ẹ̀ yóò ṣàfẹ́kù ń tà pé níkẹ́ ìwé èèyàn bẹ́ẹ̀ ò ní rí ìkẹ́ láyé ń bí bẹ́ẹ̀ ni kò ní rí ìkẹ́ tó bá dojọ́ ń gbé ní alkiyama sọlọ́wọ́n bá ní wọ́n ma arsalnaka illa rahmatan lila alamin àwọn ọlọ́wọ́n bá ààrẹ gẹ́gẹ́ bí ìkẹ́sí gbogbo ayé ni gbogbo ẹni tó bá tẹ̀lé ìwé èèyàn bí ó ṣoríire bẹ́ẹ̀ lẹni tó bá gún rí tí ó tẹ̀lé ẹ irú èèyàn bẹ́ẹ̀ yóò ṣòro ìbú wájú ọlọ́run ọba subhanahu wa ta'ala eléyìí ló mú anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam náà sọ ó ní innama ọlọ́run ọba fi ta lọ́rẹ ni mo jẹ́ ìkẹ́ ọlọ́run ọba tó fi ta lọ́rẹ òun ni mo jẹ́ tó túmọ̀ sí pé ìbẹ́ láàrin wa anábíwa muhammad sallallahu alaihi wa sallam orí ńláńlá ni ìgbà tí ò sí láàrin wa mọ́ àwọn àlàyé tó ṣe wípé ó ṣe kalẹ̀ fún wa àlàyé yìí ẹni tó bá tẹ̀lé yóò ṣoríire ẹni tó bá gún ní kúrò bẹ́ ìwé èèyàn bẹ́ẹ̀ yóò ṣe ìdàkejì kọlọ́wọ́ subhana wa ta'ala kó kàwákùnú àwọn ẹni rí àwọn olóríire èèyàn anábíwá muhammad sallallahu alaihi wasallam ọlọ́run ọba ń sọ fún wípé wà máa arsalnaka illa rahmatan lil alamin ààrin sáyé bí ò bá kí ń ṣe pé kò lè jẹ́ ìkẹ́ fún wọn ni eléyìí náà ni tó jẹ́ fún wa ó ṣàlàyé òfin ọlọ́run ọba yékéyéké kò sí nǹkan tó ṣe pé anábìwá muhammad sallallahu alayhi wa sallam tó tọ́jú pamọ́ nínú òfin ọlọ́run ọba nínú àwọn information tó yẹ kó fún wa ó ṣàlàyé gbogbo ẹ̀ yíkéyíké fún wa nìyí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ń tẹ̀síwájú ní kúl innama yúha iláyà annama ìlàókùn ìlàún wáhid sọ fún wọn wípé wáyí tí ọlọ́wọ́ bá fi ń ránṣẹ́ sí mi muhammad in tó dálé lórí jùlọ òun náà ni pé ọba tó yẹ kẹ́ máa sìn ẹyọ ọ̀kan ṣoṣo ni kò pé méjì bẹ́ẹ̀ ni kò pé mẹ́ta ntí mẹ́sẹ́ẹ̀jì mi dálé lórí òun náà nìyí òun ni ká gbà pé ọlọ́mọ ọba kan ṣoṣo òun ló yẹ ká sìn òun náà lọ́ba tó dá wa tó dá gbogbo nǹkan òun lọ́ba tó ní ẹ̀mí wa lọ́wọ́ òun lọ́ba tó lè pa wá nígbà tó bá ń bẹ nínú èròǹgbà rẹ̀ láti mú wa kúrò láyé òun náà ni ọba tó ń ṣe jíjẹ múmu fún wa òun lọ́ba tó dá gbogbo nǹkan ọba yìí nìkan náà ló lẹ́tọ̀ọ́ sí pé ká ṣe jọ́sìn fún ànábì kan ò lẹ́tọ̀ọ́ ká ṣe jọ́sìn fún bẹ́ẹ̀ ni màláìkà kan náà ò lẹ́tọ̀ọ́ ká ṣe jọ́sìn fún ká má ti wá sọ wà léyìí ká má ti wá sọ àwọn nǹkan bọ́rọ̀ gidi ṣùgbọ́n gbogbo àwọn nǹkan wọ̀nyí làwọn èèyàn ń kílèmù pé àwọn ń ṣèjọ́sìn fún àwọn nǹkan wọ̀nyí ni àwọn èèyàn ń ké pé tó ṣe pé wọ́n ń gúnra fún wọn wọ́n ń jẹ́jẹ́ fún wọn wọ́n ń sádi wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí gbé ẹ̀tọ́ ọlọ́run ọba fún ẹ̀dọ̀ ọlọ́run ọba ni gbogbo ẹni tó bá dẹ̀ gbé ẹ̀tọ́ ọlọ́run ọba fún ẹ̀dọ̀ ọlọ́run ọba irú èèyàn bẹ́ẹ̀ ṣòro ìbú wájú ọlọ́run ọba gbogbo àwọn ànábì ọlọ́run ọba pátá nǹkan ẹyọ kan tí gbogbo wọn wá fi rinlẹ̀ òun lélẹ́yìí òun náà ni wípé ọlọ́run ọba tó yẹ ká síjọ́sìn fún ẹyọ kan ṣoṣo ni kul innama yuha ilayya sọ fún wọn wípé etí ọlọ́run ọba tó fi ránṣẹ́ sí mi annama ilahukum ilahun wahid ipe tó yẹ kẹ́ ẹ ṣèjọ́sìn fún náà ni ọlọ́run ọba kan ṣoṣo àwọn kẹfẹ́rí maka wọ́n ní aliha tó pọ̀ nǹkan tí wọ́n ṣèjọ́sìn fún tó pọ̀ eléyìí ni plural word fún gbólóhùn ìlà ìlàhù òun ni ẹni tí àwọn èèyàn ń sin àbí nǹkan tí wọ́n ń sìn àwọn kẹfẹ́rí mẹ́kà wọn ní oríranran àwọn nǹkan tó ń ṣe jọ́sìn fún ṣùgbọ́n anábíwá muhammad sallallahu alayhi wa sallam tí ọlọ́run ọba gbé dìde ní ìkẹ́ tó fi tíra tí ó ṣe pé àlàyé ló kún nínú rẹ̀ nípa bó la ṣe sin lọ́run ọba tó fi rán ó ń sọ fún àwọn ará mẹ́kà ìpè ìnàmẹ́ yóò ilayya annama ilá okùn ilá ọ̀nà àhẹjì in tí wọ́n fi ránṣẹ́ sí mi náà ni pé in tó yẹ kẹ́ ẹ ṣèjọ́sìn fún ẹ̀yọ̀ kan ṣoṣo ni kò pé méjì bẹ́ẹ̀ ni kò pé mẹ́ta kò pé méjì bẹ́ẹ̀ ni kò pé mẹ́ta mẹ́sẹ́ẹ̀jì yìí ni mẹ́sẹ́ẹ̀jì tí wọ́n lè gbà lọ́wọ́ rẹ̀ àfẹnitọ́lọ́ ń ṣàánú wọn nìkan náà ló gbà lọ́wọ́ rẹ̀ wọ́n sọ gẹ́gẹ́ bọ́lá bá ṣe sọ fún wa nínú àyà kan náà alukur'an kẹrin wọ́n ní ajá àlàlì àtà ìlàhàn wàhídá ẹ máa wá arákùnrin yìí gbogbo nǹkan tá à ń ṣèjọ́sìn fún ó lẹ́yìn ọ̀kan náà ní ká máa ṣèjọ́sìn fún kápá gbogbo ẹ̀ tì ìnà hádàlà ṣe ń òjá eléyìí nǹkan ìmọ̀ ni àgbọ̀rú ẹ lọ́dọ̀ àwọn bàbá tiwa níta àwọn bàbá wa mọ̀ òun náà ní ká máa gbé gbogbo àwọn nǹkan tí wọ́n pè wọ́n ṣe ń pe hubal ni wọ́n máa pe manat ni wọ́n máa pe láti ni wọ́n máa pe ọ̀zá ni wọ́n máa gúnran fún wọn wọ́n máa jẹ́jẹ́ fún wọn wọ́n gbára lé wọn níta àmọ́ bàbá tiwa tí wọ́n ń ṣe ní ṣùgbọ́n arákùnrin yẹ ohun tó ń sọ ajá àlẹ́ hàtà gbogbo àwọn nǹkan tá ń ṣe ìjọsìn fún lóníranran àjọsìn yìí ó sọ gbogbo ẹ̀ di ìlà ànúwáhìdá ẹ̀yọ ọ̀kan ṣoṣo iná hábàlá ṣé ń rọjà eléyìí nǹkan tó jẹ́ nǹkan ìmọ̀ta àbọ̀rọ̀ ẹ̀rí ni ló fi jẹ́ wípé àwọn wọ̀nyí ọlọ́wọ́n bá sọ̀rọ̀ ń pa wọn ọlọ́run ní nà òmìkánu ìdàkí ilẹ̀ lọ́hùn láìlà ìlàlá ọlọ́run ní tán bá sọ fún wọn pé láìlàhà ẹ gbọ́dọ̀ sin nǹkan míì má kò sí ìlàhù kankan tó lẹ́tọ̀ọ́ kan ṣe jọ́sìn fún ilá aláhù àyàfi aláhù nìkan ìnà òmìkánu ìdàkí ilẹ̀ lọ́hùn láìlà ìlàlá yẹ́sì wọ́n máa sọ yí pé a iná látàríkù alihatina ẹ máa wọ arákùnrin ṣé ń tó sọ fún wa ni pé ká fi gbogbo àwọn nǹkan tá à ń képe ìkunra fún jẹ́jẹ́ fún ilẹ̀ ìṣááírí majnun ká máa tẹ̀lé akọrin wèrè ká máa tẹ̀lé akọrin wèrè sọ á rí i pé nǹkan tí wọ́n ń dìfẹ́ǹdì òun náà ni áálí àwọn àwọn nǹkan tí wọ́n ń bọ lórí ìrànràn àwọn nǹkan tí wọ́n ń bọ lórí ìrànràn àtàwọn nǹkan tí wọ́n ń bọ tí wọ́n nìkan máa bọ àwọn ẹni tó lóun ké pe màláìka kan àbóhun gbóná fún màláìka kò sí màláìka tó ní káwọn èèyàn ké òun torí pé ẹrú sin ọlọ́run ọba alápọ̀nlé ni wọ́n tó ṣe pé wọ́n ń takò àṣẹ ọlọ́run ọba ìtọ́lọ́ bàbá pa àwọn gangan láṣẹ ni wọ́n ń ṣe bó ni wọ́n ṣe máa ní káwọn èèyàn máa gúnra fáwọn àbí káwọn èèyàn máa ké pa wọn àbí káwọn èèyàn máa jẹ́jẹ́ fún wọn àbí káwọn èèyàn gbára láwọn wọn lè sọrú eléyìí bẹ́ẹ̀ ni àwọn ànábì ọlọ́run ọba táwọn èèyàn kan ń ṣèjọ́sìn fún anabi isa alayhi salatu wa salam kó lè sọ fún àwọn èèyàn kan máa pépè òun àbí kan máa képe ìyá òun àbí kan máa gúnran fún àbí máa jẹjẹ fún òun ló fi jẹ́ pé lára ìbéèrè tí ọlọ́wọ́ máa bèèrè lọ́wọ́ rẹ̀ tó bá jọ́ ń gbé ní alkiyama òun ni pé àáńtẹ kúltẹ̀lì nas ìtẹ̀kìdúnì wọ ummiya ìlà haidimi dúnilá ọlọ́run ní rẹ̀ ìsọmọ mariama a anta kulta linnas ṣé wọ́n ló sọ fún àwọn èèyàn ìpè ìtẹ́kìlúni ẹmú mi wà ó míyà àti mi ìlà haini ní nǹkan méjì tán ṣe dọ́sìn fún a rí pé gbogbo ń tànká fúnra wa ó ní ṣe pẹ̀lú ìlàhù aliha ìlàhù aliha ìlàhù onígbogbo nǹkan táwọn èèyàn bá ń ṣèjọ́sìn fún un pé àwọn ń gúnran fún ni àbá ń jẹ́jẹ́ fún ni àbá ń képe inú ìṣòro ni àbá ń képe inú dẹkùn àbá ń gbáralé ọlọ́wọ́n bó máa bèrè lọ́wọ́ anábì isa alayhisalatu salam a an takulta lè náà ni wa ó miya ilá mi dúni lọ ṣé wọ́n lóní káwé èèyàn mú wa tìyá rẹ̀ lọ́lọ́run ká máa képe yín ká máa gúnran fún yín ká máa jẹ́jẹ́ fún yín torí gbogbo nǹkan tá a bá ti ń gúnran fún gbogbo nǹkan tá a bá ti ń jẹ́jẹ́ fún àbá ń gbára lé àbá ń ké pé nínú nira bínú dẹkùn nǹkan yẹn a ti sọ di ìlàhùn a ti sọ di òòṣà a ti sọ di idol tan worship sọlọ́wọ́n mọ̀bẹ̀ lọ́wọ́ ànábì Ìsá pé ṣé wọ́n lo ní káwọn èèyàn mú rẹ àti ìyá rẹ bẹ́ẹ̀ yóò mọ̀ sọ pé subhanaka mímọ́ rẹ ọlọ́wọ́n ọba mímọ́ rẹ ọlọ́wọ́n ọba máa kára lè àkúlá máa lè sàlẹ̀ bí hakim kò tọ́ fún mi kí n sọ nǹkan tí ó kì í ṣe ẹ̀tọ́ mi ma kultu lahum illa ma amartani bi ntó pamílà ṣe lèmi sọ fún wọn o àwọn náà ń ṣe tó wù wọn ńgbà tẹ́mi kúrò láàrin wọn ani gbọdọ lọ ipe ẹsẹ ìbádọ ọlọrun ọba allah rọbì wàrọbàkùn ọba tó dá mi tó dẹ iná ọba tó ń ṣe jẹ ẹmu fún mi tó ń ṣe jẹ ẹmu fẹ iná kí la fẹ́ ló ń bi eléyìí òun náà ni pé àwọn ànábi ọlọrun ọba ìpèpè wọn mẹ́sẹ́jì wọn ìkan ṣoṣo náà ni òun náà ni ibadatullahi wahda kásìn ọlọ́run ọba nìkan kásìn ọlọ́run ọba nìkan kò sí ànábì ọlọ́run ọba kan bẹ́ẹ̀ ni kò ní sẹ́ni tá a pèlẹ́ ní ọlọ́run ọba kan tí ó wàá sọ pé káwọn èèyàn máa sìn wọn kò sí àfẹni tó bá ti di ẹni èṣù ni ó ní káwọn èèyàn máa sìn wọn anabi ọlọ́wọ́n bó kún òní sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni màláìka kún òní sọ bẹ́ẹ̀ n ló jẹ́ pé ọlọ́wọ́n ọba ń sọ fún anabi wa muhammad sallallahu alaihi wa sallam kún ọlọ́wọ́n ọba ni máa sọ wípé innama yuha ilayya eŋti ọlọ́wọ́n ọba fi ránṣẹ́ sí mi kókó rẹ̀ náà ni pé annama ilahukum ilahun wahid ẹni tó yẹ kẹ́ ẹ máa sìn ilahun wahid òun ni ọlọ́run kan ṣoṣo falantum muslimun ṣe é àti gba islam ṣe é àti gba islam olóògbé jẹ́ pé n tó ba nínú jẹ́ni tó rẹ̀ ṣe ni láàánú púpọ̀ kárẹ́ni tó pèrè ẹ̀ ní mùsùlùmí at the same time ó ṣe ń pè nǹkan mi lẹ́yìn ọlọ́run pé orúkọ àlùjọ̀nù ni ó ń fà ní àbí orúkọ màláìkà kan ló ló ń fà àbórúkọ ràwàníyà kan ló ló ń fà àbí èèyàn kan ló pariwo rẹ̀ ló ń pariwo orúkọ rẹ̀ ló lẹ́ni ọlọ́run ọba ni àbótí ẹ̀ gbé fọ́tò rẹ̀ kọ́lé ni ipe tí irú àwọn pictures yìí bá ń bẹ nínú ilé ìdáàbòbò ni ó máa jẹ àbótí ẹ gbé kọ́pá ni àbó gbé sápò ni àbó sọ́mọ́dì ni gbogbo àwọn nǹkan wọ̀nyí ṣírkùnbìlá ìwà orogún pẹ̀lú ọlọ́run ọba ni ẹni tó bá gbà wípé ọlọ́run ọba subhanahu wa ta'ala òun ló dáhùn ló ń ṣèjẹ mu fóun òun ló ní kápá lórí òun kò ní máa képe nǹkan mi lẹ́yìn ọlọ́run bẹ́ẹ̀ ni kò ní máa gúnran fún nǹkan mi lẹ́yìn ọlọ́run kò ní jẹ́jẹ́ fún nǹkan mi lẹ́yìn ọlọ́run kò dẹ̀ ní gbára lé nǹkan mi lẹ́yìn ọlọ́run kò ní gbára lánàbí kan bẹ́ẹ̀ ni kò ní gbára lé màláìka kan ká má ti sọ pé yóò gbára lẹ́ni ọlọ́run tí ó kì í ṣànábí tí ó kì í ṣe màláìka. Kama ati ti sọ pé yóò gbára lé òkúta bí omi ẹlòmíì yóò mọ bọ́ àwọn tí wọ́n bọ ṣàǹbó tán ń tán bómi yóò ní kéfèrè ni wọn ṣùgbọ́n òun náà ń bọ èèyàn ẹgbẹ́ rẹ̀ òun náà ń bọ èèyàn ẹgbẹ́ rẹ̀ àtẹni tó ń bọ omi àtẹni tó ń bọ ṣàǹbó àtẹni tó ń bọ àtẹni tó ń bọ bàtálá ní gbogbo wọn kò síyàtọ̀ láàrin wọn àtàwọn àtẹni tó ń bọ èèyàn regardless of iwu èèyàn tó ń bọ sànàbí ọlọ́wọ́ ọba ni ẹni tó ń bọ ànábí ọlọ́wọ́ ọba àtẹni tó ń bòkúta kẹfìrí làwọn méjèèjì wájú ọlọ́wọ́ ọba òun ló pé a sí gbogbo àwọn fọ́ọ̀mùsì tá a fi ń bọ àwọn èèyàn àbí tá fi ń bọ nǹkan mi lẹ́yìn ọlọ́wọ́ ọba ọlọ́wọ́ ọba allah nìkan náà la gbọ́dọ̀ bọ òun nìkan la gbọ́dọ̀ ṣe ìjọsìn fún ọ̀nà tá a fi bọ́ tá fi fún òun náà ni kó ṣe wípé ká mú un lọ́kàn àwọn orúkọ rẹ̀ ká gbà á bákan náà ká ké pé nígbà tá a bá ń bẹ nù nira pẹ̀lú àwọn orúkọ yìí ká ròyìn ẹ pẹ̀lú àwọn òròyìn tó fi ròyìn rẹ̀ bákan náà ká wá mú iṣẹ́ ìjọsìn ká fi fún òun nìkan ká mọ́ fún nǹkan mi lára rẹ̀ ni pé tó bá pàṣẹ àgbọ̀dọ̀ tó máa gbé àṣẹ ẹlòmíì lórí àṣẹ rẹ̀ mọ́ ẹlòmíì gbà wípé òfin ìdílé àwọn ó supasíìdì òfin ọlọ́mọba eléyìí àìnígbàgbọ́nú ọlọ́mọba ni ìgbà tí yẹn bá pẹ́rẹ́ ní mùsùlùmí tó ló ń kírun àbó ń gbáwẹ̀ àbó ń lọ ájì ṣùgbọ́n tọ́rọ̀ bá ṣẹlẹ̀ tẹ́ ẹ bá sọ fún pé tí ọlọ́wọ́n bá sọnú alukur'an ní yóò máa fi àṣà lu yóò máa fi gbadà níbi afá àti gbọ́ nǹkan tẹ́ ẹ sọ ṣùgbọ́n nínú ìdílé títí wa bá ṣe máa ń ṣe é afá àgbọ́ nǹkan tẹ́ ẹ sọ ṣùgbọ́n nínú àṣà títí wa bá ṣe máa ń ṣe é eléyìí iṣẹ́ bọ́ pẹ̀lú ọlọ́wọ́n bá ní ká máa fi àṣà wa àbí òfin ìlú wa ká máa fi gbó òfin ọlọ́run ọba dànù iṣẹ́ bọ́ pẹ̀lú ọlọ́run ọba ní kéèyàn bìlíìbù wípé òfin ìlú supasíìdì òfin ọlọ́run ọba subhanahu wa ta'ala lára iṣẹ́ bọ́ pẹ̀lú ọlọ́run ọba ní lára iṣẹ́ ìjọsìn fún ọlọ́run ọba ní a gbọ́dọ̀ gbé òfin tí ẹni bọ́dì tó bá ṣe ká gbé lórí òfin ọlọ́mọba gbogbo ẹni tó bá ṣe nírú nǹkan bẹ́ẹ̀ nínú ọkàn wípé òfin ìlú òfin ẹbí kìnnìkanì ó ju òfin ọlọ́mọba lọ fọ owó kàfírù kẹfìrí ni kó kírun jù bẹ́ẹ̀ lọ torí wípé kò ń ṣe ká kírun nìkan ni ó jẹ ká jẹ́ mùsùlùmí ẹni tó ń kírun tó ń sọ láìra ìlàlá ṣùgbọ́n òun náà ló ń bá wọn ṣe é gún òun ló bá wọn gbẹ́yọ̀ láìra ìlàlá tó ń sọ òwúlò fún wájú ọlọ́wọ́n ọba kò gbọ́dọ̀ bá wọn dá sírú àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kò gbọ́dọ̀ gbé òfin ìlú lórí òfin ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ni inil hukumu illa lillah òfin ọlọ́wọ́n ọba lónìí wa man lam yahkum bima anzalalla ẹni tó bá kọ̀ tó lóun ò ní fi òfin ọlọ́wọ́n ọba dájọ́ fa ulaika humul kafirun ọlọ́run àwọn kẹfìrí nù àwọn tí wọ́n jẹ́ kẹfìrí nù àwọn tí wọ́n bá kọ̀ tán ò ní fi tọ́lọ́wọ́n ọba sọ̀kalẹ̀ fi dájọ́ òfin ìlú làwọn ìdájọ́ òfin ẹbí làwọn ìdájọ́ ní táwọn ń ṣe ń dilé àwọn òun ni tí ó lékè fọ̀ọ̀lá ìkà òmìnkà fèrò àwọn tí wọ́n jẹ́ kéfèrú nìyẹn bákan náà ọlọ́run bá subhanahu wa ta'ala ní falawa rabbika ọlọ́run ni mo fi ọlọ́run ọba rẹ̀ búra láyé omi ni wọ́n ṣe mú mi ní hata yóò hakimu kàfi ma ṣajara bẹ́ẹ̀nahùn gbogbo tó bá ń lọ láàrin wọn wọn á fún ẹ lọ́rọ̀ sọ súnmọ́ láyé jìrì fi àǹfọ̀sọ yìí nítorí bá wá dálẹ́jọ́ wọn ní ní kankan ìgbésẹ̀ wáyú sẹ́lẹ̀ mọ̀ tẹ́sílẹ̀mà wọ́n dẹ̀ juwọ́jú sẹ́ẹ̀lẹ̀ ní ti juwọ́jú sẹ́ẹ̀lẹ̀ àyà pọnú alukur'an jantirẹrẹ lórí irú nǹkan báyìí wọn lọ jẹ pé islam wa kí n kálukú ó yẹ ẹ wo ọlọ́wọ́ bá ní sọ fún wọn wípé tí ọlọ́wọ́ bá ń sọ fún mi àwọn náà ni pé anama ilà hukum ilà onwa hejì ẹni tó yẹ kẹ́ ẹ máa gúnra fún kẹ́ ẹ máa jẹ́jẹ́ fún kẹ́ ẹ máa gbára lé kẹ́ ẹ máa ké pé tó yẹ kẹ́ ẹ mọ gbé ọlá fún àṣẹ rẹ̀ òfin rẹ̀ lórí gbogbo ọ̀rọ̀ àwọn èèyàn lórí gbogbo òfin òun náà ni ìlàhùn wáhìjì ọlọ́run kan ṣoṣo ni kò pé méjì kò pé méjì tá a bá ti léèyàn kan tá n tiriti bí ìgbà tá n tiriti ọlọ́run àbí òkúta kan là ń tiriti ní ìgbà tá n tiriti ọlọ́run ọba àti mú ọlọ́run méjì bẹ́ẹ̀ ni ọlọ́run kan náà la gbọ́dọ̀ ní òun ló jẹ́ pé súra ti gbogbo wa mọ̀ òun náà ni súra tó ti àlè maka àtàwọn ọmọ kéékèèké mọ̀ òun náà ni kúlùbù wà lọ́hùn ahad ọlọ́ni sọ fún wọn pé allah ọ̀kan ṣoṣo ni kúlùbù wà lọ́hùn ahad allahu samad allahu samad allah náà ni ẹni tó yẹ ká máa ronú kan ká máa képe ká máa gúnra fún lámìẹ́lì kò bímọ òun ló jẹ́ pé ẹni tó fi ọmọ ti sí ọ̀dọ̀ ọlọ́run ọba fọkàtìkáfà ó ti di kẹfìrí bákan náà wàlámíúláj èèyàn kan ò bí ẹni tó gbà pé èèyàn kan àbí nǹkan kan ló bí ọlọ́run ọba fọkàtìkáfà wàlámíẹ́kọ̀ọ́lá òkúfọ̀ ahad bẹ́ẹ̀ ni kò sí kan tó jẹ́ akẹgbẹ́ tá a sọ wípé wọn àtọ́lọ́wọ́n bá jọ ń figagbága eléyìí gbọ́rọ̀ máa ń rinlẹ̀ nínú ọkàn ẹni tó pèrè ní mùsùlùmí ike ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala al-a'la òun lọ́ba tó fi ga jùlọ òun ni ọba tó ṣe wípé kò ní ẹni tá a lè fi wé kò ní ẹni tá a lè fi wé gbogbo nǹkan ni ó parun ọlọ́wọ́n bá subhanahu wa nìkan ni ó ṣekú eléyìí ni tá a gbọ́dọ̀ fi sin ọlọ́wọ́n bá nìkan a sin nǹkan mí lẹ́yìn rẹ̀ so ló jẹ́ pé súra yìí súra tún ikhlas súra ìfọlọ́wọ́n ọba mọ́ súra tó ń sọ fún wa wípé ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala nìkan lágbọ́rọ̀ fún ní ìjọsìn súra tó ní ìkéyàn farabalẹ̀ kóronú sí ni ṣé ìjọsìn wa ń bẹ pẹ̀lú ìbámu ó ń bẹ ní ìbámu pẹ̀lú súra yìí àbí ìjọsìn wa ìjọsìn tó ṣe wípé à ń ṣe bó ṣe wù wá ni à ń ké pé nǹkan mi gúnra fún nǹkan mi dẹ́dẹ́ fún nǹkan mi báralé ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ní fún al'antu muslimun pé lọ́wọ́n ṣe ti gba islamu ṣe gba islamu torí pé ẹni tí ń sin nǹkan mí tó ń képe nǹkan mí àbúrúgbóná fún nǹkan mí lẹ́yìn ọlọ́wọ́n bá falisa musliman kò ń ṣe musulumi almuslim wa man ya abudu lọ́wọ́ wàhádà musulmi lẹni tó ń sin lọ́wọ́n ọba nìkan ẹni tó ń sin lọ́wọ́n ọba nìkan tó ń gbára lọ́wọ́n ọba nìkan tó ń jẹ́jẹ́ fún ọlọ́wọ́n ọba nìkan òun náà ni mùsùlùmí ṣùgbọ́n ní tó ṣe pé ń pe nǹkan mi lẹ́yìn ọlọ́run àbò ń gúnran fún nǹkan mi lẹ́yìn ọlọ́run ìwé èèyàn bí ó kì í ṣe mùsùlùmí kó bá kírun jù bẹ́ẹ̀ lọ kó gbàwẹ̀ jù bẹ́ẹ̀ lọ kó ṣe áàdì jù bẹ́ẹ̀ lọ kó lọ múra jù bẹ́ẹ̀ lọ gbogbo tó wáwo kó ṣe ní ìjọsìn lópin ìgbà tí ò bá ti mú ọlọ́run ọba lọ́kàn ṣoṣo falẹ́ ìsà mùsùlùmí kò ń ṣe mùsùlùmí tó ló ń jẹ́ pé kò nídìí ká máa tanra wa ọlọ́wọ́ bá dìde ń sọ fún anábíwá muhammad sallallahu alaihi wa sallam kúl ìnáma yúha iláyà ìtọ́lọ́wọ́ bá ń sọ fún mi ni pé anama ilá okùn ilá onwa hijj ọlọ́wọ́ ọba tó yẹ kẹ́ ṣe jọ́sìn fún ilá onwa hijj ọlọ́wọ́ kan ṣoṣo náà ni kò pé méjì bẹ́ẹ̀ ni kò mẹ́ta fal antu muslimun ṣe di mùsùlùmí ṣe gba islam abẹ́ gba islam òun ló fà tọ́lọ́wọ́ bá sọ fún anábíwá muhammad sallallahu alaihi wa ipe kúlí alẹ́kìtà ọlọ́ọ̀ni sọ fún ọ pé ẹ̀yìn ta fún tíra ẹ̀yìn tẹ́ pẹ́ra yín lọ́mọlẹ́yìn ànábì isa ẹ̀yìn tẹ́ pẹ́ra yín lọ́mọlẹ́yìn ànábì musa tààlà ìlà kẹlmatin sàwáhìn bẹ́yìn àwọn bẹ́yìn kò ẹ máa bọ̀ wá ẹ wá dì mú ẹ gbá mú gbólóhùn ẹyọ kan ṣoṣo tó ṣe pé sàwáhìn bẹ́yìn àwọn bẹ́yìn kò òun ni nǹkan tí gbogbo wa jọ parapọ̀ lé lórí tó yẹ kájọ máa ṣe tí gbogbo àwọn ànábì tí wọ́n mú wá allah náà àbúdá ìlàlá ipe a gbọdọ̀ máa ṣe ìbáadà fún kankan àyàfi ọlọ́run ọba a gbọdọ̀ gúnran jẹ́jẹ́ máa képe máa gbáralé nkankan ìlàlá allah náà àbúdá ìlàlá wàlá nu ṣìríkà bí iṣẹ́ àn a dẹ̀ gbọdọ̀ wọ orogún pẹ̀lú ẹ bó tilẹ̀ òkú ma wàlá ayẹ tẹ́kìlá bá àdùnnà bá àbọ̀n àrùbábá mi dúnilá a dẹ̀ gbọdọ̀ sọ ìyẹn kan nù di ọlọ́run ọba yàtọ̀ sí allah bẹ́ẹ̀ ni ẹ ti lè kó kàǹkà tó ṣé èèyàn ni bẹ́ẹ̀ ni ẹ ti lè kó kàǹkà tó ṣé ẹ̀dọ́ ọlọ́wọ́n ọba ni tó bá ti jẹ́ ẹ̀dọ́ ọlọ́wọ́n ọba a gbọ́dọ̀ gbé sí ipò ọlọ́wọ́n ọba nǹkan méjì náà ló ń bẹ adẹ́dá àti ẹ̀dá náà ni ọlọ́wọ́n ọba allah aládẹ́dá gbogbo nǹkan tó kù pátápátá ẹ̀dọ́ ọlọ́wọ́n ọba ni kò dẹ̀ sí ẹ̀dá kan tó lẹ́tọ̀ọ́ káṣíjọ́sìn fún kò sí ẹ̀dá kan tó lẹ́tọ̀ọ́ ká ṣe jọ́sìn fún ẹni tó lẹ́tọ̀ọ́ jọ́sìn náà ni ẹni tó dá gbogbo wa pátápátá òun ló lẹ́tọ̀ọ́ ká ṣe jọ́sìn fún so wà lánà àbúdà ìlàlá wà lánà ṣíkà bí ṣe án wà láyé tẹ́kìdà báàdùn àbáàdùn àrùbáàbá mi dún nílá a gbọ́dọ̀ ẹlẹ́fẹ̀tì yẹn kan wa ká sọ di ipò ọlọ́mọba òun ni ó máa pàṣẹ fún wa pé tó bá sọ kò bá ta pàṣẹ ọlọ́mọba a máa tẹ̀lé gọ́gọ́ náà ni a máa rọ́ ni bẹ́ẹ̀ ni a máa wí pé nǹkan tó ń sọ takùtọ̀ ọlọ́mọba a máa tẹ̀lé àání àgbọ̀rọ̀ tako àṣẹ rẹ̀ irú èèyàn bẹ́ẹ̀ a ti gbé sí ipò ọlọ́wọ́n bá wàláyé tẹ́kìlá bàdùn àbàdùn àrùbá bá mi dún nílà fàyíntàwọ́lá ọlọ́wọ́n bá ní tán bá gúnrí tán àbá ti gbọ́ nǹkan tó sọ fún wọn fọ̀kú ní ṣàhádù bí aná mùsùlùmùn ẹ sọ fún wọn wípé ẹ jẹ́rìí pé bí aná mùsùlùmùn àwa mùsùlùmí làwa à ń ṣẹlẹ̀ bọ̀ mùsùlùmí tó ń pe ọlọ́run méjì àbí mẹ́ta àbí mẹ́rin àbí márùn sẹ́ni tó ń pe ọlọ́run méjì àti mẹ́ta àti mẹ́rin àti márùn kò sí yàtọ̀ ìkankan náà ni gbogbo ọlọ́run ọba allah nìkan náà ló lẹ́ta ká ṣe jọ́sìn fún anábọ́wá muhammad sallallahu alayhi wa sallam ipò tó ń bẹ láàrin wa òní kó ń jíṣẹ́ ọlọ́run ọba fún wa kò tọ́ fún gangan fún rẹ̀ kó sọ fáwọn èèyàn pé kán máa sìn wọn ọlọ́run ọba subhanahu wa ta'ala ó fi eléyìí rinlẹ̀ ipe kò tọ́ fún anábì sallallahu alayhi wa sallam kó ní káwọn èèyàn máa ṣe ìjọ́sìn fún wọn ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ni walakin kunu rabbaniyin bima kuntum tu'allimuna min al-kitab wa bima kuntum tadrusun ẹ jẹ́ ni ọlọ́wọ́n bá pẹ̀lú tẹ́ ń kọ́ àwọn èèyàn ní al-Qur'an àti tẹ́ ń kọ́ nípa ìmẹ̀sìn tẹ́ fi ń kọ́ àwọn èèyàn àti tẹ́ iná ń kọ́ eléyìí ni ẹ fi máa di ẹni ọlọ́wọ́n ọba ṣùgbọ́n kéèyàn kan sọ fún àwọn èèyàn wípé kí ni ẹ máa mú mi ní ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ni eléyìí kò ń ṣe nǹkan tí ó tọ́ so ma kala nabi an yakula linnas kunu ibadan li kò tọ́ fún ànábì kan kó sọ fún àwọn èèyàn wípé èmi ni ẹ máa sìn ẹ máa ṣèjọ́sìn fún mi ànábì kan ò lẹ́tọ́ àti sọ bẹ́ẹ̀ so ló fi jẹ́ pé ọlọ́run ọba dẹ́dà àti ẹ̀dá ló ń bẹ gbogbo ẹ̀dá kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ kó ṣèjọ́sìn gbogbo ẹ̀dá ló gbọ́dọ̀ ṣèjọ́sìn fún ọlọ́run ọba kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ ká ṣèjọ́sìn fún nínú gbogbo wa so ló jẹ́ pé a gbọ́dọ̀ mú yàn kan tó yẹ pé yóò mọ pa wá láṣẹ àṣẹ rẹ̀ máa ni kódà ká pé n tó sọ fún wa ó takòtọ́ lọ́wọ́ wa èyàn gbọ́dọ̀ ní wípé òun ó máa tako nǹkan tó bá takòtọ́ lọ́wọ́ wa ó kéré jù nìyẹn tako pẹ̀lú ọkàn rẹ̀ ó kéré jù táwọn èèyàn bá ń ṣe nǹkan tí ò bá tọ́ mú tó bá ṣe pé nǹkan tá a lè wa fi ẹnu yí padà ká fi wáàsí ká fi yí padà tá a bá ní agbára ká fi wáàsí yí padà náà ọkàn wa gbọdọ̀ kọ nǹkan yẹn ṣùgbọ́n kó ṣe báwa làá máa bá wọn ṣe àwa làá máa contribute sí ara wọn náà làwa náà kò sí yàtọ̀ olóbi jẹ́ pé ọlọ́run ọba sọ ó ní òun ti sọ̀kalẹ̀ nínú tíra àdìdá sẹ́mìtùm ayatollah èyí fọ́rọ̀ bí ẹ̀yọ́ adáwò bí ha tẹ́ ẹ bá rí àwọn èèyàn tán fi òfin ọlọ́run ọba tán fi ń ṣe ẹ̀yẹ tí wọ́n níkàkún fún un tí wọ́n ń gbé àṣàlẹ̀ lórí àwọn ń sọ láàrin ara wọn ọlọ́run bá ní ta sọ̀kalẹ̀ fún inú tíra òun náà ni wípé fàlà tẹ́kọ̀ ọdún máa ẹ gbọ́dọ̀ jogún pẹ̀lú wọn o hàtẹ̀ àkúrú fi àdífin gẹ̀yìrí àfi tá bá ń sọ nǹkan míì tó yàtọ̀ sí yẹn ìnákùnmí ìdán misluhum tẹ́ bá ṣorí kunkun tẹ́lẹ̀ fẹ́ da mọ̀lẹ́bí rú ẹ̀fà dá òjò rú ẹjòkó pẹ̀lú wọn ìkẹ̀kẹ̀ náà ní wájú ọlọ́mọba iná lọ àjámíọ́ múnáfikí na wàlkáfìrí na fìjì hannama jẹ́míà ọlọ́run ní gbogbo àwọn múnáfikí àti kẹfìrí gbogbo wọn já annama lù wọn dá wọn sí àwọn nǹkan wọ̀nyí pàtàkì púpọ̀ kagbọ̀ye ká má pé kí ni afẹ́ du àwọn èèyàn kan nú àfẹ́ ṣe àwọn èèyàn kan ṣùgbọ́n àṣẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala á gbé àṣẹ wọn lórí àṣẹ tọ́lọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba ó kọ ilé yìí fún wa sọ fún wọn wípé òjíṣẹ́ lèmi jẹ́ sí i ni bákan náà n tí mo ń pè yín sí náà ni wípé kẹsìn ọlọ́run ọba ẹyọ kan ṣoṣo fún antum muslimun ṣe ṣe tán àti ṣe islam fa ọlọ́run ọba ní tán bá gún fakul adantukum ala sawa sọ fún wọn pé mo ti ṣe kìlọ̀ fún yín o kò sí nǹkan tí ó clear o olóòfin jẹ́ pé gbogbo ẹni tí mẹ́sẹ̀gì ànábì bá dé ọ̀dọ̀ rẹ̀ sọlọ́lọ́ àṣálàm irú èèyàn bẹ́ẹ̀ ó ti wà defeated tí ò bá gbà ó wà defeated tó bá gbà èkẹ́ ló gbà gbogbo ẹni tí mẹ́sẹ̀gì ànábì bá ti dọ́lọ̀ rẹ̀ sọlọ́lọ́ àwọn àlẹ́ wàṣálàm olóòfin jẹ́ pé ànábì sọlọ́ àṣálàm náà rọ̀ ó ní wàlẹ́dì nafsibiyẹ́dì mo fi ọlọ́run ọba tó ní ẹ̀mí ìgbòra láyẹ̀sì máa wo bí ahadumin ari umma àwọn èèyàn tán bẹ láti sin lọ èèyàn kan ò ní gbọ́npa mi yahudi yun àwọn nasara ni yun ó pèrè ní yahudi ni àbó pèrè ní nasara ìdúbà òkú pèrè ní méjèèjì ni súnmọ́ lẹ́mi yóò mi bí lẹ́dì òsè tóbi kò wá nígbàgbọ́ nu tọ́lọ́run fìràn mi ìlà dàkàlà náà àfikójọ́ máa náà torí pé gbogbo ẹni tó bá ti gbọ́ mẹ́sẹ̀gì anábíwá muhammad sallallahu alaihi wa sallam qamat alayhi hujja evidence ti wà established against ẹ ẹlòmíì yóò máa ṣe rẹ ibi tó ti ń ṣe wá sí ẹsìn tó ti ń ka alukoran alóhùn fẹ́ jókòó ń bẹ́ òun fẹ́ gbọ́ wá sùn ṣùgbọ́n the same person ni ó ní time àti gbọ́ music ó ní time àti owó kú gbogbo àwọn nǹkan tí ó mu súnmọ́ iná òun làwọn nǹkan tí ó mọ gbọ́ òun làwọn nǹkan tí ó mọ wò yóò máa súnmọ́ náà sí i lẹ́ni tó ń distance rẹ̀ kúrò lálìjẹ́ndà yóò máa tan rẹ̀ ńgbà míì á ní pé ẹ̀ǹgbà tó wọn ti gbọ́ ṣùgbọ́n evidence were established lórí òun ni gbogbo ẹni tó ṣe pé ń gúnrí kúrò níbi tó yẹ kó ti gbọ́ àsì tí ó gbọ́ evidence ti were established lé lórí ni evidence ti were established òun jẹ́ pé ọlọ́run ọba sọ fún wa ń pa àwọn èèyàn anábì nú alayhi salatu salam anábì nú ó ń sọ fún ọlọ́run ọba ó ní ìrìn ọlọ́run ọba wa inni kullama da'awtuhum litakfura lahum ja'alu asabi'ahum fi adhanihim tí n bá ń pè wọ́n torí kán lè ba ara foríjìn ọlọ́wọ́n ọba rẹ̀ ọlọ́wọ́n ọba tí n bá ń pè wọ́n lọ síbi tó fi rí àforíjìn rẹ̀ ìpè ntọ́lọ́wọ́n fẹ́ ni ọlọ́wọ́n bó fẹ́ léyìí jáàlú asọ́ọ́bí àwọn fi áàdà nìyí wọn a máa fi mí ṣe yẹyẹ ń wàá mú ọmọ níka wọn ó ti bọ̀nu etí wọn jáàlú asọ́ọ́bí àwọn fi áàdà ní pọ̀stẹ́lẹ̀ṣẹ̀ òsè àbá ìyẹn nìkan kọ́ wọ́n tún mú aṣọ wọn ó tún dáàbò orí wọn wọn fẹ́ gbọ́ nǹkan tí mo ń sọ ṣùgbọ́n kí ọlọ́wọ́n bá ṣe ọlọ́wọ́n bá pa ọrùn pẹ̀lú ẹni torí pé evidence ti establish ó daṣọ betí ó tọwọ́ ọtọmọ ní kàbọnú etí kò sí tó kọ́ ọlọ́wọ́n bá ń bí yẹn ṣé o rẹni tó ń sọ ọ́ fún ẹ ṣé o ń bẹ láwùjọ tán ti ń sọ ọ́ eléyìí ni nǹkan tó pàtàkì tẹ́lẹ̀ yìí bá ti di pé ó wà established evidence ti wà established lórí ẹni yẹn so ló fi jẹ́ pé ọlọ́run bá subhanahu wa ta'ala gbà tó sọ̀rọ̀ àwọn èèyàn nábi nuh alayhi salatu wasalam pẹ̀lú gbogbo pátipàti ìfẹ́ ànábì ṣe yẹ tán fi ṣe yẹyẹ kí ló jẹ́ àti bọ̀tà wọn bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni tó bá kọ ti kú sí ọ̀rọ̀ ọlọ́run bá tí yóò fẹ́ gbọ́ yóò lóun ò fẹ́ kí evidence wa established lóhun evidence ti wa established torí wípé kí ni ó ń bẹ láwùjọ tí wọ́n ti bákan náà èyí tó ṣe yí pé òun náà ń gbọ́ tó padà lọ ṣèfẹ́ ẹnu rẹ̀ òun gbọ́n tiẹ̀ ṣùgbọ́n para lọ ń ṣe ìfẹ́ ẹnu rẹ̀ evidence ti wà established olóòjẹ́ pé ọlọ́mọ bá ń ròyìn àwọn òjíṣẹ́ rẹ̀ onírusulan mubashirina wa mundirin lè aláyàkúnà lè náà sí hujjatun aláàlá ìbàdàn rusul ọlọ́ni àwọn òjíṣẹ́ tí mo rán wọn sí yín ká máa fún yín ní ròdùnú tẹ bá tẹ̀lé wọn ká máa kìlọ̀ ọ̀yà fún yín tẹ bá kọtí ikú sí ọ̀rọ̀ wọn رسلا مبشرين ومنذرين لئلا يكون للناس على الله حجة بعد الرسل kó mọ́ bá a jẹ́ pé àwọn èèyàn ó ní ẹ́skíwùsì kan mọ́ lẹ́yìn tá a ti rò díṣẹ́ sùn ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó kẹwa púpọ̀ tó bá fẹ́ gbá wa mú pẹ̀lú àdéhùn tá a ti ní pẹ̀lú rẹ̀ nígbà tá à ń bẹ́ ń bàrá àdì bàbá wa ọlọ́wọ́n bá lè gbára mú pẹ̀lú ẹ ṣùgbọ́n kò ní gbá wa mú pẹ̀lú yẹ ṣùgbọ́n tí ó ṣe wò ni pé yóò tún rán òjíṣẹ́ sí wa nìyí nítorí kí nǹkan tá a ti àfáàmù tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a ti accept tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí nǹkan yẹn lè jẹ́ nǹkan tí ó wà tí ó rinlẹ̀ dáadáa sí yóò wá rán òjíṣẹ́ sí wa ìsira ká mìtì òjíṣẹ́ in person àbí kó ṣe yí pé tíra tí òjíṣẹ́ fi rán tó fi tó fi jíṣẹ́ àmọ́ rí alukur'an ń bẹ wọn tu sí èdè tí ọ̀pọ̀lọpọ̀ lè gbọ́ yìí evidence ti wà established ẹni tó jẹ́ lárúbáwá evidence were established ẹni tó jẹ́ òyìnbó evidence were established wọ́n ti tú sí èdè tí ń kálukú á ń gbọ́ èdè tí ń kálukú lè kà ẹni tó wò dẹ̀ lè kà nǹkan ń gbọ́ wá sí evidence were established ni ìhùndírakùn bí ìwọ̀n mọ̀ bálàgì anabi sọlọ asamọlọ ní sọ fún wọn pé tíra yìí ni wà ó yẹ iláyà àdàlùkùránì alùkùránì ọlọ́wọ́ bá fi ránṣẹ́ sí mi lè ń dírà kò bìyì kí n lè fi kìlọ̀ ìyà fún ẹ̀yin ará maka kí n lè fi kìlọ̀ ìyà fún ẹ̀yin lárúbáwá wàmán bálága àti gbogbo ẹni tí mẹsẹ̀jì náà bá dọ́dọ̀ rẹ̀ so ẹni tí mẹsẹ̀jì àkùránì bá dọ́dọ̀ rẹ̀ ni fakat kọ́ọ̀mà ti àlè ìhùjà evidence ti wà establish kò ní excuse ma ẹlẹ́kùn máa sọ ẹni tó fà tí mi fi gbà onípẹ́ àbàbá wa ẹ ṣe máa ń ṣe é lẹ́gbàá torí clear proof látinú alukur'an kẹrin ó túmọ̀ fi bàbá kan ṣe àpèjúwe ó máa fi ìyá kan ṣàpèjúwe ó máa fi àwọn mọ̀lẹ́bí kan ṣàpèjúwe ó máa fi wọ́n ṣe ẹ̀rí rárá kò possible evidence ti wà established sọ ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ó ń sọ fún wa wípé fa ìtawàláwò tábàgúrí tí wọ́n bọ́ fọkún àdàntukùn alàsọ́wà sọ fún wọn wípé èmi ti ṣe ìkìlọ̀ fún yín mo ti jẹ́ kẹ́ tó yẹ kẹ́ wẹ̀yìn adìrì ṣùgbọ́n tí mi kàn lè sọ ni pé àkàríbùn àbàrídùn máa tó àrùn ìlérí ìyàtọ̀ lọ́wọ́ bá ṣe fún ruyin báyìí ṣọ́lọ́wọ́ bó fi jẹ yín lẹ́sẹ̀kẹsẹ̀ ni àbí yóò sọ ní nǹkan tí ó pẹ́ díẹ̀ èyí ń kú sọ́dọ̀ ọlọ́wọ́ bá àwọn míì tán bá kọtí ikú sí àwọn ànábì wọn ẹsẹ̀kẹsẹ̀ nìyàwó dé àwọn míì dẹ̀ ní ọlọ́wọ́ bá lè jísẹ́ láti má fi àjẹ wọn láyé ń bí kò sí ìtọ́lọ́wọ́ bó ń ṣe nu méjèèjì ó lè fi àjẹ èèyàn lẹ́sẹ̀kẹsẹ̀ ó rẹ̀ lè dìlé ìyà yẹn ṣùgbọ́n ẹni tó bá di ilé ìyá rẹ̀ fìtínà kan tún òun lè rò pé bí apẹ́ ni ọ̀nà tó ń tọ̀ yẹn dá ṣùgbọ́n ọlọ́run ọba ń lọ lára nítorí kí ìyá rẹ̀ lè bá a pọ̀ ni lọ́lọ́ bá fi sọ fún anábíwá muhammad sallallahu alayhi wa sallam ipe fala tọ̀jìbùkà amwaluhum wala awladuhum ọlọ́run ọba ní owó tán kójọ mọ́tàbíjọ mọ́gbàtànjẹ pẹ̀lú ẹ̀ mọ́gbàtànjẹ pẹ̀lú pé wọ́n kówó jọ bẹ́ẹ̀ ni wọ́n bímọ jọ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ń fún wọn láwọn nǹkan wọ̀nyí ni nítorí kó lè bá fìyà jẹ wọn ni ọlọ́wọ́ bá ń fún wọn láwọn nǹkan nítorí pé ó lè fìyà jẹ wọn ni sọ ẹlòmíì owó tó ní òun ló jẹ́ kó máa ṣe kọ́ńkọ́ tí yẹn sọ́lọ́ òun lẹ́ fi máa sọ fún wípé kó sin lọ́hun tí ó wo kó ń ráyè ẹni kó kírun yóò wo kó ń ráyè òun ní appointments òun láwọn business torí kí ni torí pé lówó ẹlòmíì torí pé bímọ jọ ó pa àwọn ọmọ òun wọ́n wà ní àwọn àwọn ọkùn ńláńlá láwùjọ àwọn làwọn ti achieve àwọn làwọn ti àtẹ yóò wọ́n sọ gbogbo ẹ̀ lóríṣiríṣi torí pé kí ni ó bímọ tó lówó torí pé ó bímọ tọ́lọ́lá ó bímọ tánbẹ ní ipò ọlá eléyìí ó máa jẹ ọ lójú ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ni fàlá tó rọ̀jíbù ká wàhálù wàlá ọ̀làdùnú ọmọ tán bí jọ owó tán kó jọ ọ̀rọ̀ tán kó jọ ọlọ́run kó tàn jẹ bẹ́ẹ̀ irọ́ gbogbo ẹ̀ ọlọ́mọba subhanahu wa ta'ala ó ń ṣe léyìí fún wa ní nítorí kó lè bá fìyà jẹ wọn ọlọ́mọba subhanahu wa ta'ala kí ó ṣàánú wa ọlọ́mọba subhanahu wa ta'ala ní innahu ya'lamu al-jahra min al-qawli wa ya'lamu ma taktumun ìtẹ́ ń sọ síta ọlọ́mọba mà èyí tẹ́ ń bẹnu ọkàn yín náà tẹ́ ń sọ síta ọlọ́mọba mà ẹlòmí ń bẹ tó ṣe pé yóò mọ báwọn èèyàn kírun ṣùgbọ́n mùnáfìkì ni ó ń kírun torí kó ń sá fún ìsọlẹ́nu àwọn èèyàn ni nínú ọkàn rẹ̀ irun tó ń kíyàn kò ní bìlíìfù rẹ̀ nínú ọkàn rẹ̀ kò gbọ́ kò gbọ́ lọ́wọ́ ọba gbọ́ ṣùgbọ́n ṣe ń torí pé kí ni kò fẹ́ jẹ́ káwọn èèyàn rí tòun sọ mùnàfi kí ni irú èèyàn bẹ́ẹ̀ ọlọ́wọ́ ọba mọ̀ ọ́ dáadáa bóun bá ń wò pé ọlọ́wọ́ ọba ò mọ̀ wọn báwọn èèyàn ò bá mọ̀ ọ́ ọlọ́run ọba mọ̀ torí pé ìnáwó ya alamọ̀lìjáàr ọlọ́run ọba ló mi ilé sọ dàálàhù fitnatu eléyìí tẹ́ ń rí yìí gbogbo nǹkan ó dùn fún yín ẹ̀ ń kọ́rọ̀ jọ fìtínà ló láìpẹ́ kó jẹ́ lápò ọ̀mọ̀táhùn láhì ìgbádùn fúngbà díẹ̀ ni qala rabbi hukum bil ó ní ọlọ́mọ ọba mi ṣèdájọ́ pẹ̀lú òdodo wọ̀rọ̀bùnà rahmanu musta'anu alama tasifu ọlọ́mọ ọba wa òun náà ni arrahman ọba àjọkẹ́ ayé ọba tí í ṣàánú gbogbo èèyàn alimustaanu ọba tó ṣe kó náà là ń wá náà lọ́wọ́ rẹ̀ alàmì àtẹ̀sí fún lórí gbogbo sọkúsọ tẹ́ ń sọ lórí gbogbo àwọn nǹkan tẹ́ ń fi ti ọlọ́run ọba ti ọlọ́run ọba mọ́ kẹ́gákẹ́gá lórí gbogbo ewu tí ẹ̀ ń bú ọlọ́run ọba lọ́ba tá a sáde òun là wá ràn lọ́wọ́ òun ló jẹ́ pé àwọn nǹkan tí àwọn anábì ọlọ́run ọba tango through nígbà tí wọ́n ń jíṣẹ́ ọlọ́run wa subhanahu wa ta'ala gbogbo ẹni tí òun náà bá dúró ti irú nǹkan bẹ́ẹ̀ lónìí yóò máa rí àwọn nǹkan tó jọ bí káwọn èèyàn máa bu ká máa sọ̀sọ́kúsọ ń pa rẹ̀ ká ní kò lajú ká ní kò dáama ká ló ń takò àṣà ká ló ń takò àwọn bàbá wọn ká ló ń bu àwọn ìyá wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n máa sọ gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ni wọ́n sọ ń pa anábíwá muhammad sallallahu alaihi wa sallam ṣùgbọ́n kí lọ́wọ́ bá ní kó sọ òun náà ni wípé warabbuna rahmanu musta'anu alamatasifu ọlọ́run ọba wa ni arrahman òun náà ni ọba tó ń kẹ́ gbogbo ayé almusta'anu ọba tó ṣe pé òun náà ni musaji alamatasifu lórí gbogbo nǹkan tẹ́ ń sọ gbogbo nǹkan tẹ́ fi so kókó bẹ̀ òun náà ni pé ọlọ́run ọba ń sọ fún wa wípé evidence ti wà established alkur'ani ó tó fún wa ní ìmọ̀nà alukur'an yìí ọlọ́wọ́ bá fi rán anabiwa muhammad sallallahu alaihi wa sallam anabiwa muhammad sallallahu alaihi wa sallam ọlọ́wọ́ bá ní kó sọ fún wa ipe ìlàhùn wàhídùn lagbọ́dọ̀ máa sìn bẹ́ẹ̀ ni ó jẹ́ kó yé wa pé gbogbo nǹkan tí àwọn èèyàn ń pè lẹ́yìn ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala kò lídìí wọn lọ síbi kankan àyàfi náà eléyìí ni àáfin òpin súra yìí súratul anbiya tó ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ nínú abẹ́lọ́wọ́ subhanahu wa ta'ala èyí tí a bára wa sọ yìí náà kọlọ́mà kó jẹ́ kó wúlò fún ẹnì kọ̀ọ̀kan wa ó ṣe wá nínú àwọn tí ó mọ gbọ́ọ̀rọ̀ tí wọ́n dẹ̀ máa tẹ̀lé èyí tó dáa níbẹ̀ abẹ́láwọn wa subhana wa ta'ala ó fi ẹsẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa nílẹ̀ sí ojú ọ̀nà rẹ̀ wa sallallahu ala nabiyina muhammadin wa ali wa sahbihi ajma'in subhanaka allahumma hamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Hello. No máa ń kà láti ìdarí ìfẹ̀yìn ẹgbẹ́ incident máa ń ṣẹlẹ̀ sí particular person ipò wa kú fígbà ní ẹjẹ́ ìjẹ́ ní ìṣòro wọ́n ń kà láti máa fi ẹ̀yìn lọ sọ́sìpìtì ní mọ́nà lọ láti kà láti tẹ̀sí lẹ́kọ̀ọ́ tí àwọn tó máa ń lọ ní wọn bàbá this much for everyone inviting on say kind of occasion, maybe in a car and like share you only attend just because of our mindset. Yeah, yeah. Then the second one, ẹni tí ó bá ṣe àṣemáṣe lórí náà ní kó má ṣe lè kó ṣe and such person ó wá just because ọmọ tó ṣe ẹ ó jẹ ìrora inú yẹn to say ṣe bẹ́ẹ̀ yẹn ó ti here or not. ó there, fi pain yẹn títí tó fi kú ṣáà pé nǹkan tó ṣe ẹ̀ ṣé kò lè padà jẹ ìyá ẹ̀ náà ni ọlọ́run ti jẹ ìjẹ́ láyé. naam alhamdulilah salatu salam ala rasulillah abad naam ẹni tí ó ń tiwa lọ síbi ẹbọ nígbà tí àdánwò kan yẹn kan nú àwọn èèyàn wa ni bí ẹni yẹn jáde láyé ni àbí àdánwò míì kan sọ ẹni yìí wá ń sọ fún wípé kò ṣe ti ẹsẹ̀ lébọ̀ pẹ̀lú àníyàn wípé kó lọ ṣe àwọn nǹkan tó jẹ́ nǹkan ìbọn èèyàn wá sọ fún wípé èèyàn ò kì í ṣe irú nǹkan bẹ́ẹ̀ nínú ẹ̀sìn náà ń ṣe eléyìí ó sọ ẹni yẹn di kẹfìrí àbí kò sọ di kẹfìrí tó bá ṣe pé bìlíìfù rẹ̀ òun ni pé èèyàn lè máa lọ ṣe àwọn nǹkan ẹbọ tó bá ní bìlíìfù irú nǹkan bẹ́ẹ̀ kẹfìrí ni irú èèyàn bẹ́ẹ̀ pàtàkì lọ tí wọn bá ti ṣàlàyé fún pé nǹkan yóò dáa tó wá yìí sísí pé wàhálà ti ti nù báwo ṣe máa ṣe tó wà nù irú èèyàn bẹ́ẹ̀ ó ti di kẹfìrí náà tí kẹfìrí bá invite wa fún nǹkan ṣe a lè lọ náà ó depend lórí irú nǹkan tó invite wa sí tó bá ṣe pé nǹkan tí ó ń ṣe nǹkan tó tako ẹ̀sìn tí wọ́n dẹ̀ ní máa ṣe nǹkan tó tako ẹ̀sìn ń a lè lọ tí kẹfìrí bá invite wa ṣùgbọ́n ìyàtọ̀ ń bẹ láàrin kẹfìrí kan sí kẹfìrí kẹfìrí tó pẹrẹ mùsùlùmí tẹ́lẹ̀ ẹni tó jẹ́ mùsùlùmí tó wá sọ̀rọ̀ ẹ̀ di kẹfìrí kéṣe wọ́ọ̀sì ju ẹni tí ó jẹ́ kẹfìrí nípìnlẹ̀ lọ ẹni tó jẹ́ kẹfìrí ń pilẹ̀ kéèsì tiẹ̀ ó fúyẹ́ ju kéèsì ẹni tí òun jẹ́ mùsùlùmí tó wà apostatize islam ò treat wọn bẹ́ẹ̀ islam ò fọ́ọ̀sì yẹn láti wọnú ẹ̀sìn islam ṣùgbọ́n ẹni tó bá wọnú islam tó bá jáde ń bẹ́ islam ní problem pẹ̀lú ẹ̀ so ló jẹ́ pé tá a bá atẹ́ndì irú nǹkan èèyàn bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tá a ti jẹ́ kó mọ tójú tó dẹ́ insist dẹ́ẹ̀ nìkan tó dáa ni in fact àbọ̀rọ̀ atẹ́ndì ẹ̀ láti lè jẹ́ kó mọ̀ wípé ìlànà tó ń tọ̀ yẹn ìlànà àbúrò ni sọ̀wọ́láwà àlà ẹni tí ó ṣe àṣemáṣe nínú àwọn nǹkan tí ọlọ́wọ́ bá ṣe léwọ̀ ó wá ṣe ó wá rí repercussion ẹ̀ láyé ń bí lápèjú ebi ó ṣe zìnà ó wá kó eight so irú èèyàn bẹ́ẹ̀ ni ó wá jẹ̀rú rẹ̀ ètè ikú ni ṣíyẹn túmọ̀ sí pé ìjẹniyàtọ̀ ọlọ́wọ́ bàbá fi jẹ́ ó ti fi jẹ́ láyé ń bí báyìí nìyẹn a lè sọ bẹ́ẹ̀ torí pé ìjẹníyà pé kó rí ìnira rẹ̀ kọ́ ní tọ́lọ́wọ́n bá sọ ẹni tó ṣe zìnà ìjẹníyà rẹ̀ tó bá ṣe pé ẹni tí kò lọ́kọ ńlé àbí kò tí ì fẹ́yàwó ni ìjẹníyà rẹ̀ láyé ń bí òun nìkan fún ní hundred lashes bọ́lá ọba ṣe sọ́nà alukoran kẹrin tó bá yẹ pé ẹni tó ti lé ọkọ ní àbó ti níyàwó rí lọ́nà tó jọ́nà aláàlí ìdájọ́ rẹ̀ láyé ń bí òun ni pé wọ́n sọ olókùpa so oníṣẹ́ ẹni tí wọ́n kó aids ní wọn sọ ló kópa bẹ́ẹ̀ ni wọn fún lẹ́gba kánípé kò tí níyàwó rí ni so irú èèyàn bẹ́ẹ̀ a ní sọ pé ìjẹníyà tó yẹ kó jẹ náà ló jẹ yẹn ìyẹn kù sọ́dọ̀ ọlọ́run ọba láti decide pé ṣé òun fẹ́ ṣàforíjì fún àbóhùn olùṣàforíjì fún torí pé nǹkan tó ṣe ń ṣe bọ́ ntí ọlọ́run ọbọ̀ òdẹ̀ ní ṣàforíjì fún ìhùn náà ni ẹbọ ṣùgbọ́n tí ò bá kí tí ò bá tó ẹ bọ́ ọlọ́run bá lè ṣe àforíjì rẹ̀ fún ẹni tó bá ń bẹ ní èròǹgbà rẹ̀ láti ṣàforíjì fún un sọ ìwé yẹn bẹ́ẹ̀ a lè sọ wípé ọlọ́run bò lè ṣàforíjì fún un a dẹ̀ lè sọ wípé ọlọ́run bá ṣe àforíjì fún un àbí ìyà tó ìnira tó láyé yẹn ó ti di ìyà tó yẹ kó jẹun wájú ọlọ́run ọba a lè sọ bẹ́ẹ̀ so kò jẹ́ bí ìyẹn ṣe jẹ́ so kéèyàn rí repercussion ẹ̀ṣẹ̀ téèyàn láyé ń bí kò túmọ̀ sí pé kò ní jìyà rẹ̀ nísẹ̀ni tó lọ́ta tẹ́tẹ́ ó wá lùsì gbogbo owó rẹ̀ sọ àní sọ wípé ó ti rí ìjẹníyà rẹ̀ nìyẹn so ìjẹníyà tó ń bẹ fún ní tẹ́tẹ́ lọ́jọ́ gbé ní alkiyama ó ń bẹ lọ́tọ̀ so ṣùgbọ́n ṣé ọlọ́run bá subhanahu wa ta'ala yóò fi tó rí pẹ̀lú kó lùsì owó rẹ̀ yẹn yóò fi pa ẹ̀rẹ́ the same thing ẹni tó lọ gbowó èlé ó wá dà business ni ó wá lùsì ṣáà sọ wípé ìjẹníyà rìbá nìyẹn nínú ànisọ̀bẹ́ ó kù sọ ọ̀dọ̀ ọlọ́mọ bá subhanahu wa ta'ala láti bóyá wọn aṣàforíjì fún un pẹ̀lú nǹkan tí ó ti rí láyé yẹn àbí yóò tún jẹ ìyókù nínú ìyà tó bá dijọ́ so àwọn kan yẹn bó ṣe rí ni wallahu a'lam subhanaka lahumma bihamdika ashhadu an la ilaha illa anta